nanti kalau dapat sama dia terlalu lagi dan dia menjadi saya kama boda wanda juwa ne wa Muhammad sallallahu alaihi wasallam wa bari wa da bidala ila tawu ko kama mole ni tawu bisubi wa na ko gubba kana ko sada shi bera mati ya rabbi ah àkọ́kọ́ káńgbà tí ó lọ sí mọ̀hánà tó ní ìlànà ọwà ṣe lórí nípàdé wọn ẹ̀yìn láti ṣe kọ́lọ́kọ́lá ṣe mọ̀ láti ìgbàlẹ̀ ìṣẹ́. Bákan náà wọ́n ti ṣe jọjúmọ́ ṣíṣe èyí kò fún ẹ ọjọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ ọwà gúlọ́fàm. Káńgbà tí ó lọ sí mọ̀hánà tó ní ìlànà ọwà ṣíṣe àdúrà lọ́kàn gbogbo lórí ara wa fún ẹbí wa àti fún àwọn ojúlùmọ̀ wa àbẹ̀rẹ̀ nǹkan kó gbàgbé nǹkan wa. Àwọn ọ̀rọ̀ àwọn àtẹ̀síwájú láti wá àtàárọ̀ lórí náà nínú tẹ̀síìlì kúlápùtọ̀ eléyìí àgbàkọ̀. Títà wà náà ní ìjọ lọ́wọ́ máa lè jọ láti tó nípa ìtàn àdẹ́bíwá Musa àrẹ ìkọlá tó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀nà nínú àwọn alágbára ayé tí ìtàn ayé òjì tàbí ẹ̀ nínú bọ́wọ́ náà láti gbà lọ́la bí. Ẹgbẹ̀rẹ̀ yìí bá tó máa wá náà sí nínú ìgbà. Ìyàrá orúkọ olùdíje ìdílé wọn ni. ṣùgbọ́n bẹ̀rẹ̀ àwọn ilé ìjọba wọn pẹ̀lú ìlà ọ̀kan ẹ̀ náà ni. òun náà ni wọ́n ti mú sáré lẹ̀ òun náà sì ni wọ́n bá mú padà lórí jẹun. lẹ́yìn ìjọba pé òun kan yìí náà ni wọ́n ti bá ní ìpínlẹ̀ yìí ló wọ́n fi ọmọkùnrin kan o ọmọkùnrin náà ló pa ọ̀la lọ́wọ́ ọwọ́ àwọn olùdókòwò ọ̀la ló ti kì í náà káwá ti wọ ọ̀lẹ́ rẹ̀. wọ́n ní wọ́n máa pa gbogbo ọmọkùnrin náà láti kí náà. láti máa sọ ayé bí bàbá dàrá ràmánì kan. Kọ́ dàrá ràmánì káyọ̀ iṣẹ́ náà bá àlejò ọlọ́wọ́ ti káyọ̀ rà ní ìrẹ̀lẹ̀ náà káyọ̀ ti wà ní ìrẹ̀lẹ̀ wọn bẹ ó ti parí sílẹ̀ báwọn olùkọ́ kìí ṣe ní náà ó tẹ̀sẹ̀ sọ. máa kọ́pì àwọn àmẹ́rin náà ó ti wà ní ó ti wà bẹ́ẹ̀. ọ̀gá náà onílàákẹ́ ìgbàgbọ́ Alákọ̀ọ́rọ̀ àjẹ́lẹ́gbọ́ lámúlẹ̀ ìlú àjẹ́rọ. Ẹ̀sàlẹ̀ ìta á. Ọgbọ́dà dáhùn gbádà sí ọkàn. Ẹ̀sàrọ̀ ìjà àìlà ọ̀gbọ́dà dáhùn gbádà sí Àlẹ́kọ́dàrù máa jẹ́ lọ́dún, kẹ́dà bá ti parí ọlọ́dún parí ẹ̀ lórí lókàlù tó bẹ̀rẹ̀. Gbogbo ọgbọ́n tọ̀wọ́ wá ń dá pé ẹgbẹ́ni náà ìgbésílẹ̀ ló ń lúwẹ̀ náà lábẹ́ yóò tó dé ìkẹrẹ lábẹ́ kádà àlébọ̀ wa. Ẹ àrẹ́pọ̀ àbá àti àjọ àmọ́ ní kádà rà. Ṣé ilé ìgbàlódé àwọn àbá ṣé ó ti kádà rà wọn ẹ̀jẹ̀ lọ? Ọ̀rọ̀ inú káràrá àwọn àdúrà tó ṣe ní àwọn àìgbé ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ìlú àdúrà ẹgbẹ́ àtọ̀rọ̀ àdúrà àràkálà sí i. torí ìṣe lóye a kọ̀ láti àdìde lórí táǹfẹ́. ṣùgbọ́n tá a fẹ́ ló jáde ń tẹ̀lé ìgbé bẹ́ẹ̀ mọ́ àrò tó jọ ọ̀rọ̀ náà ṣé mo fẹ́ fi ọlọ́ọ̀bá lọ́rọ̀ ó ṣe ìlànà ìlédè. ìràwọ̀ náà gbìyànjú ẹ̀ ó gbìyànjú ẹ̀ kódà bàbá wọn wà ní àbúrò tó ẹni tí wọn àgbẹ̀ lálẹ́ rẹ̀ ní àwọn ọmọ wọn kò tẹ̀lé ẹ̀ ìgbésí ayé ọmọ ẹgbẹ́ ní ìlú pẹ̀lú. Abẹ́rẹ́ òun náà wà ní ìlú àná. Òun ni ìyàwó náà tó ní nípa ẹgbẹ́ wọn ní ìlú tó bàrà wá sílẹ̀. Ọlọ́ọ̀bà àti Tíwájú wá sàlàyé ọmọ wa yìí òun ti pa Musa àti Aarun lábẹ́ iná lọ bá fi hàn. Wọ́n ti ti lọ́nà ìrẹ̀ Aarun. Mo bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ pé ìyá àtòyí ẹ̀ yá. Dúpẹ́ nínú mẹ́tọ́lọ̀ ọ̀rọ̀ mú bí ìgbìlà ọ̀rọ̀ ìgbìlà ọ̀rọ̀ àwọn ọba ní ìgbìlà ayé alẹ́. Ìlú orí ọdún tó wọ́n ìlú kẹ́rẹ́ ìlú bí ẹrú lẹ́nu ìlú àwọn ọ̀gá ní ìsirayé máa ń gbà ní. bẹ́ẹ̀ bá dé yíyí lè ní wọ́n sì sọ wípé àwọn tí àwọn àpáta tí wọ́n fọwọ́ pẹ́ gbogbo àwọn àyè níbi pé iṣẹ́ ńláńlá iṣẹ́ ńláńlá wọ́n tó àwọn àpáta ńláńlá léra wọn ní àwọn tẹ́tí ìràwọ̀ náà ń gbé fún wa. àtàwọn mílíọ̀n náà táàní kò ara wọn ṣe ó sì wá bẹ́ẹ̀dì yìí tí ò sì bí àwọn machine kẹ̀kẹ́ táwọn ti torí àwọn ìpínlẹ̀ lẹ́yìn àwọn púpọ̀ àwọn ti tẹ̀lé ṣáì. ìyàwó rẹ̀ àwọn ẹgbẹ́ ìlú fún àwọn ilé ìmọ̀ lọ́wọ́ kí àwọn ilé. fún ìyàwó rẹ̀ ọlọ́run ní sọ fún وأرسل معنا بني إسرائيل ولا تهديه كما في الأشياء من لنا ولا يجوزون àwọn tá a sì lẹ́yìn àwọn náà tàbí lé yá ọlọ́run gba jamaa àwọn ọ̀rọ̀ tí mo bá tó sọ fún yìí ó yà á lẹ́nu tó tòun ti bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ní gbéraga kí kí máa tọ́jú èsì kalẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó bá lè tó bá lè ta pé tó òjò lọ wọn á ti tọ́jú èsì kalẹ̀. àwọn èsì kíkìlá wọn lọ sí ẹ̀kọ́ náà. òun lọ́lọ́ọ̀bà ló ti rábà kàtígóráìsì ẹ̀ sí mẹ́ta àwọn ọ̀rọ̀ tó kọ́ sọ níjọ́ náà. ẹni pé ó ti àwọn ìṣẹ́ lẹ́yìn wa tani tí ó pè náà ni Musa àbí ó pẹ̀lú pè náà. Ọ̀gbọ́n jẹ́ wàá rí ìgbà pẹ̀lú àwọn ìgbà náà àti ìgbà pẹ̀lú àtìkó ní ẹ̀yẹ ní àwọn ìlọ́pẹ̀ rẹ̀ jẹ́ àwọn tó bá tọ́lọ̀ àti kí lóun tó lè dú kí o ojú ẹ̀tọ́ rẹ̀. Wéré máa ní ọ̀hán lórí tí wọ́n á yẹ ọ̀hún ìdílé fún àdìsọ́sọ́rọ̀ yìí gbogbo àwọn tó wà tẹ́tẹ́rẹ́ òye ọ̀rọ̀ òwe kí làwọn èèyàn fẹ́ kí làwọn òwe fẹ́ táà ìsìláàmù ẹ̀sìn tí máa ń pààyà àwọn àwọn àdèdè ẹni oríṣiríṣi ẹni kókó náà lè rí kan láyé kó táwọn ọkọ ojú ẹ̀sìn tí máa ń pààyà. òṣèlú ní ìṣẹ́ ládùúgbò ní ẹ̀mí ló ti wá ba ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tó kọ́ àlàáfíà wò ẹ̀sìn tó fi ìfọ̀kànbalẹ̀. ẹ̀dá tọ́lọ̀ ń ká ọmọ èèyàn ó ti dùn wá. ṣùgbọ́n kí ní ìsáwọn tí kí wá gẹ́gẹ́ láwọn tí kí wá ní sí ọkàn balẹ̀ kí wọ́n ti wà ní. Ìjọba ènìyàn tó ń bẹ láwọn kálukú òun náà wọ́n wà ní ọ̀run. Èyí ò ní kẹ́yìn. Ìdáwọ̀ òyìnbó tá a sọ tó yá nígbà ilé ni. Wọ́n lọ kà nípa Brown, kí lọ lọ́wọ́ fẹ́ nípa Brown gan. Wọ́n lọ kà nípa ẹ̀. Wọ́n lọ kà nípa ẹ̀ nípa rẹ̀ tán. Ẹgbẹ́ wa òyìnbó láti wá sí ìyọ́nà ìyá. Ìdájọ́ wa òyìnbó láti lóṣù tó lóṣù. Torí kò dòdó láàyè nínú wa òdodo ó láàyè nínú ẹ̀. Ní ẹ̀rọ ìsìlámù tó ti mú kẹ̀kẹ́ lé méjì ọ̀dá ìwọ̀n alẹ́ lágbára ní kúrò ní kẹ́ẹ̀kì náà lọ́dọ̀ àwọn ìlú ìsìlámù tó kẹ́ẹ̀kì lọ́dọ̀ wọn. Wọ́n ti kàwé tó rò lùmọ́ ẹ̀ lẹ́lẹ́lẹ́ ìyá ọgbà ìsìlámù ìsìlámù tó kẹ́ẹ̀kì ló máa di. Yàtọ̀ sí ìsìlámù lẹ́bẹ̀ẹ́ Láwọn aṣọ ruwa wala ya zuwa ni fitar da ka da kuma na wa Allah mu zo da ta ko yayi musulmi ka to wa ka yi to ai da ya da lu bai su la mu ji da wa ne da wa lawa ni wa ke ko wa lawa ni Àlejò wa ló dá ojú dá kúkú rà áwọn ẹ̀. Ràánà wà wọlé pẹ́lẹ́ ní sí ìmọ̀ta èyí oníwò èyí láìwọ́n wà láìwọ́n àgbẹ̀rẹ̀ bí. Òun náà lẹ́yìn náà ní ìbẹ̀rẹ̀ láì sí. Bí wọ́n bá ti wò ó, àwọn kéka tí wọ́n ti gbé ta rẹ̀ kó tán ní ọdún ọdún ọdún wọn àwọn ojú làwọn ti gbọ́ pẹ́lẹ́ kó kó ìra rẹ̀. Náà ìdílé fẹ́ràn rẹ̀ máa ń kẹrìndínlẹ́ ìgbọ́dọ̀ àtàlẹ́dínlẹ́ pọ̀ dáfẹ́ rẹ̀. Wọ́n wá ìtọ́jú kan tí èsì ti ọ̀ ọ̀la yóò mọ̀ wá rí ẹwẹ́ ti lé bẹ́ẹ̀ wá rí ẹwẹ́ ti lé bẹ́ẹ̀ là á kú níbẹ̀ là á rí. ọlọ́run bá mi tẹ́lá ẹ̀fọ́ wa ó ní àwọn ìlà ìrẹsẹ̀ bá ọ̀rọ̀ bí ìsinla ìrànlẹ́ ìrọ̀lẹ́. قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقا قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى قال فما بال القرون الأولى قال علمها عند ربي بكتاب لا يدل ربي ولا يعلم الذي جعل لكم الأرض بعدا وجعل لكم الذي جعل لكم الأرض بعدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا فأخرجنا به أزواجا من نبات شتى كلوا وعوا أنعامكم إن في ذلك لآت لأولي النهار منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ولقد أرينا وآياتنا كلها فكذب وأبى قال أهل الصلاة فهو وبين له كان نبي موسى أدارنا وجزه موسى àbíkọ́ jíjá mú fìlà áwọnà pọ́ọ̀lù ìràwọ̀nà yanu padà níjọ́ náà ó ní bàmá ń rọ̀ gúgù máyá múta ìrẹ́ múta ọlọ́run wo ló tún kọ náà káyọ̀ tó sì fàánù ààrẹ lọ tó sì fàánù yẹn kí ni ẹ̀rí.

ọlọ́ọ̀bà àlejọ́lá ló fẹsẹ̀ sí irú títí àwọn náà tẹ́tí pọ̀ ọjọ́ náà fún àtẹ́tẹ́ máa bá gbọ́dọ̀ tẹ́tẹ́ ìwé tó tó ga. Bí ẹ bá ń kà àbẹ́ẹ̀lìgbà tó ń kékeré òun gbé ọgbẹ́ náà ti tẹ̀lé lọ́lọ́run bá rìn rìn. ó yá náà rọ kúkú lálẹ́ ìrìn ọlọ́run bá ń jẹ́ ká ní ọlọ́run bá lè lẹ́yìn rẹ̀. tẹ̀lé tó fi àwọn ọ̀rọ̀ mi nílẹ̀ nínú tó fi ọlọ́run bá yìí lọ́la nínú ọ̀rẹ́ rẹ̀ kí ni wọ́n máa bá gbajàgbajà ọmọ bá tẹ̀sẹ̀ wọ́n tẹ̀ ọlọ́run bá tó ń tẹ̀. sípò ayẹyẹ tó ti lẹ́nu tó kú gbogbo gbọ́dọ̀ àbẹ́ ìkọ́dù kẹ́lẹ̀ kan wá ló pèrè ní ìdádúgbò àwọn kọ́kọ́ wọn lọ jẹ́ lọ́dọ̀ ábẹ́yẹ ọ̀fẹ́ gbogbo ayé ọ̀ padà. Ọlọ́ọ̀bà àlejò ọlá wọ́n ń wo Fìràwọ́ náà bó ṣe ń bó ṣe ń sẹ̀kẹ̀ lórí náà yá mú ká káàkiri ẹ̀rọ wọ̀nyí yìí ṣe ń dapọ̀ ìpínlẹ̀ ìlú èjì náà mo ti fẹ́ ẹ̀rọ wọ̀nyí. Ọ̀mọ̀ yìí pé ọlọ́ọ̀bà àlejò ọlá ṣíṣe máa ń ṣe nìyẹn. Òun fẹ́ fi ìyẹn rẹ̀ bẹ̀rẹ̀ ìdílé náà lọ. Àbẹ́ Bàbá rọ̀ púpọ̀ mọ́ ẹ̀yìn méjèèjì yìí. Ah, ah. Ọlọ́run ó jẹrẹ sílẹ̀ rí náà. Ṣé mo fá bọ̀ gbẹnu wa ẹ̀yìn méjì sọ̀rọ̀? Ọ̀rọ̀ àwọn fún náà lọ di akọ ìlàjẹ ìkọ́ ọ̀. Mo kà wá, mo mú níbi tó le fún. Mo ní Rọ̀bù ọba tiwa. ọba tó rè wá ọba tó ń sẹ́nu wá bọ̀ láti gbàgbà àti ìgbà wá tó ń tó nínú fún ọ yẹn sórí ìdílé àwọn ọba pé dáadáa. Ìtumọ̀ ń bẹ nínú rẹ̀. Nínú àwọn ìtumọ̀ bẹ̀ pé ìrẹ́ àwọn ọba tó tọ́jú mi. Òun náà tó Tọ́pọ̀ ọmọkùnrin ká yóò pọ̀ lọ́wọ́ rẹ̀. Ọkọ wa gbé e sábẹ́ àwọn náà ló tún gbé sábà bẹ̀ tọ́pọ̀ gbẹ̀. Ń bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ kù. bá sí ni. ni kí ajá kù Ẹjọ́ náà wọ́n pa ẹ̀dá sílẹ̀ rẹ̀ Ẹ̀rọ ó ti parí ètò kálukú wa. Tí a bá ń ka àwọn ìgbàgbọ́ kan máa lọ́kọ̀ àìlè wá èyí tó ń so mẹ́nu abẹ́ta yẹn pọ̀ pẹ̀lú adájọ́ yé. Àárín ìbáṣọ ọ̀rẹ́ máa dá. Àdínlẹ̀ ọmọdé yà pé ṣé máa ń lọ lọ́dọ̀ tó kẹ́rẹ́ fún ọdún òun ti ra òun ti òkú sí gbogbo ẹ̀ lọ́dọ̀ ọ̀dọ̀ bìrà ó lọ sọ̀rẹ̀. Ọmọ bá ọ̀wá tó ṣe ní kẹ̀kẹ́ la pẹ̀lú rẹ̀. Òṣèlú kẹ̀kẹ́ lára ẹ̀. Ẹ̀ dámọ̀ kẹ̀kẹ́ ń pa náà. Ó lọ sí ìdálẹ́bí ọlọ́run. Kọ́ ọ̀kẹ́ ìjẹ̀kẹ́ gbà ọ́ ọ̀bí ẹ̀ máa dé lọ. Ọwọ́ á lọ bẹ̀. Òun tọ́jú rẹ̀ ọlọ́run. Ọwọ́ náà bá tọ́jú rẹ̀. Ó jẹ́ fúnra lóko alága máa ń lórí rẹ̀. Ṣé ni mo bá ń sọ ìpìlẹ̀ gbogbo ọ̀kùnà? Ó pa wa ló máa ní kí èsì wa. Mo lọ máa dé tọ́jú wa. Bẹ́ẹ̀ni, mo máa dé tọ́jú wa. Àlẹ́ ní ọba tí mo tó ń sọ yìí náà lọ́ba tó ti dé. Á kọ́ kùnà sí ìrọ̀lọ́ ọba tó fi ìṣẹ̀dá gbogbo nǹkan ní bó ṣe yìí. Ẹ̀rí ọ̀rọ̀ àbá nínú àlàyé ábọ́kúlà déyè. Ó fẹ́jú yẹ̀ nínú wa ará àbá àtúntò ẹgbẹ́ lábọ́dọ̀ àbá àbúlá nínú àbá àtúntò ayé tó tọ́lá. Wọ́n ní ọ̀rá kọ́lìkọ́lì tóyún záwùjà. Wọ́n ní òun náà ká gbogbo ìṣẹ́jú méjì èyí ọ̀dà àtàkọ́ báyìí wọ́n ti fún ayọ̀ bá kẹ́lẹ̀ etí àbáwọn àgbà láti lóyún nígbà lọ́dọ̀ àbá àgbà àbájú bá kẹ́lẹ̀ olórí jàhálà ìgbàlẹ̀ ìgbàlẹ̀ wàlìmìmárọ̀ kìmárọ̀ kọ̀tẹ́ẹ̀tà káàtà àti ẹ̀rẹ̀. olórí lọ́ba tó ṣe pé nígbà tó fẹ́ sáyẹ̀yà ó ṣe sáyẹ̀yà ó yàtọ̀ sí lóbi lákẹ́tẹ́kẹ́tẹ́ ó ṣe èèyàn ó sì ṣe wúlẹ̀ wúlẹ̀ mẹ́ta ọ̀dájú ẹ̀rí làwọn ọ̀dájú ọwà. Allahu akbar. ọ̀dájú tó wá pápọ̀ kó wá jẹ́ sí pé àtẹ̀rẹ̀ àtajá àtàdìyẹ àtẹ̀yàn tó lè ká òjò kan náà jẹun gbogbo wọn jọmọ ẹgbẹ́ lájọmọ lọ́rọ̀ papọ̀. kó wá pẹ̀tọ̀ ẹ̀ẹ́dá mi ti dí àmọ́ ìdòdó yìí lóye àwọn àyè bẹ̀rẹ̀ á tẹ̀lé ẹ̀yẹ́ ìdílé sọ̀rọ̀ kó lọ́wọ́ á dùn mọ́ ọ́

wá àtẹ́sí ẹjọ́ tó kó láàrin ni wá àtẹ́wúrẹ́ ẹjọ́ tó kó láàrin ni ó ti láàyè ní pé ní ìjẹ àgbà òun náà tilẹ̀ ẹwọ tẹ̀sí ó fi rẹ́ àwọn àbá ọ̀rọ̀ kọ̀kún là ṣètò àkọ́kọ́ là ṣètò ìfọ̀lùkọ̀ òun ló kú ìgbésà ó dá mi fún bó ṣe wù ú fáàdà ọ̀pọ̀lọpọ̀ kárí

ó ti fẹ́ kí ìsanwó àwọn ẹgbẹ́ rẹ̀ ẹ̀wọ̀n mo bá lé lérè ní lára ọ̀la tí tí àwọn ẹ̀rọ ti gbé àbí ìsìláwò ló bèèrè lọ́wọ́ tó bá pé káwọn òun ló ń gbọ́ ọ̀rọ̀ náà wọ́n ṣe yé. mo ta wá ń sẹ lọ́wọ́ ọ̀la tí iṣẹ́ tó lọ́wọ́ ọ̀la àwọn ti gbé àwọn ẹ̀rọ ìgbé yẹ. ṣé ìdáwọ́ ló mẹ́ta ọwọ́ akọ̀rọ̀ àwọn ìdábẹ́lẹ̀ wọn àti ìdọ̀lá fún tuntun tá a wà fẹ́ òun náà ń kọ́kọ́ òun fẹ́ kọ́ rẹ̀ yíra a ọba tí ọ̀dà yín lé ọba tí ọ̀dà yín lé lẹ́sìn ọba tí ọ̀dà yín lé kẹ́tẹ́kẹ́tẹ́ tó pé kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́ba tí a yín wò ní kéèsì kó dáwà yìí tó mú sí mẹ́rin tó wà ní yẹn ọba tó ṣe àyín léèyàn tó ṣe àwòrán yín láwòrán tó dáa tí wọ́n àbí tí wọ́n bẹ̀ yẹn nìkan lóṣù wọ́n á gbẹ́tọ̀ ẹni tí ọ̀bọ̀ta rí wa nínú ìlú ìlà ilé mi òun náà ni àwọn ọmọdé adìẹ àbẹ̀rẹ̀ àpò àbẹ̀rẹ̀ láwùjọ èèyàn àbẹ̀rẹ̀ ìjà. ó fi hàn yín pé ọmọ àlejò wa mú wá èsì sọ̀rọ̀ lábẹ́ ọ̀rọ̀ yẹn ọba bá ń sọ ìrẹ́ òun àwọn nǹkan èèyàn sì bẹ̀rẹ̀ ńlẹ́ ọ̀dà àrúmọ̀ra wọn tó bá kó ń lọ àwùjọ sí ẹgbẹ́ wù. kẹ́nìkan ó lẹ̀ báwọn òyìnbó oríṣiríṣi ní ṣẹlẹ̀ báwọn. ọ̀gbọ́n bó ti ṣẹlẹ̀ ó náà ẹni ọmọ ẹni pé eléyìí ìjà lọ́mà. eléyìí ọ̀bá kẹlẹ̀ ọ̀bá làákà ìjọba ènìyàn gan-an mo bá tó bẹ tó bẹ̀rẹ̀ sí sáré ní kọfí ajá ẹni tó gbẹyọ ọgbà á eléyìí ọgbà làkà yìí òun gbọ́ padà kárò bẹ̀yìn náà ní gbogbo bí nǹkan wọn sí ajá yẹn ọjọ́ padà kárò bẹ̀yìn náà ní. àti lẹ́nu tó ti máàrí kù pẹ̀lú ajá ọ̀dà àwọn òyìnbó náà ló ti tẹ̀lẹ̀ ó ti máàrí kù báà tó yẹ ọkọ̀ fún pẹ̀lú. àlọ́ ìwọ̀n olùfẹ́ nínú gọ́gùn kódà tó tún àwọn ìjẹ̀lẹ̀ ẹgbẹ́ náà sí ẹ̀ tó fi ó dẹ̀ ní kélébà tó máa yẹ ọlájà yẹn lọ́kùnrin ó lọ́kùnrin rẹ̀ ó lọ́kùnrin rẹ̀ ó ti tó rẹ̀ níbi náà ní lọ́kùnrin. Olùkọ́ tó máa wọlé láyé ó sáré tẹ̀lé ó bá ti gbogbo tó máa lọ láyé ọ̀tẹ̀ nípa mi. Òhà ọ̀tẹ̀ tó lè fẹ́. Ẹlẹ́rìí tó ń yẹ jálẹ̀. Ẹ̀tọ́kọ̀ rẹ̀ tó wá tó wá lọ́dún tó bọ̀ wọn lọ́dún jẹ́mẹ́rin tó wá ẹ̀kọ́ ẹnu ní tọ́pọ̀lọpọ̀ bí sọ́dọ̀ náà yẹn ló lọ ọmọ tẹ̀lé sí ọmọ sábà tẹ̀lé sí ọgbọ́n lọ́dún ṣáà èèyàn ní inú ọgbọ́n máa dùn náà ṣùgbọ́n tí ó bẹ̀rẹ̀ owó kan kó lè dùn ọ̀rọ̀ tó kẹfẹ́ bá dúró ẹni ọ̀rẹ́ ní máa tẹ̀lé ọ̀gá àti kìkì máa tẹ̀lé òun gbà wọn. àìsí ọ̀rọ̀ bá tó lè yú ọ. torí ìdí eléyìí àdébùwá ká ń sọ fún mi làárọ̀ ìgbà ọba tó béèrè. Òun lọ́ba ti ń tọ́jú gbogbo wa. Òun náà lọ́ba tó sì dá gbogbo ẹ̀dá pátá ní bó ti fẹ́ kó rí. Ní ìgbà tó dá wa tán, wọ́n á fọ̀nà mú kálukú láti máa lò tẹ̀lé ayé wa. Ṣé wọ́n ti lò tẹ̀lé ṣe yàtọ̀ sílẹ̀ yóò ti lò tiẹ̀? Ẹ̀jẹ̀ fún alákòóso lórí ilé. Ẹ̀rí pé ewúrẹ́ tó bá fẹ́ Tọ́lábẹ́ bí ma, ewé lábẹ́ bí ma, pọ̀jẹ̀ ní ìkọ́ máa lókún pé ẹlákùnrin ìyàwó lórí rẹ̀. Àbí ẹlákùnrin wọ́n ọkọ̀ òun lórí rẹ̀ láyé. Kò ní làákà yìí lẹ̀. Ṣùgbọ́n wọn lé ní à, ó rò ní àpájú kọ́ wa. Ìwé obìnrin o? Ẹ̀yìn rẹ̀ lè jọ wà, kí a lè jọ wà pọ̀ bá tẹ̀sí pẹ̀lú gbogbo ọkùnrin tí ọba ti rú lórí ilé ọkùnrin ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ ìlà ọ̀pàdàpọ̀ ààrẹ nígbà tó wà lábàdé. sẹ́dà wọ́n wà ọ̀rẹ́ lójú òní yáǹtà náà ìyẹn ń wo orúkú tààrọ́ bá lè rìn dáadáa lè yọ bára wa mú. lórí ìdí ẹlẹ́yìn ewúrẹ́ òní yẹn ní ọmọ rẹ̀ náà ní ọmọ rẹ̀ ọmọ akọkọ̀ ìyá rẹ̀ lọ́nà bẹ́ẹ̀ bá dẹ́rù wò láwùjọ èèyàn kí ni ó pè é ó pè é ní nǹkan tí ìjà pè é léyìí wèrè léyìí wèrè ìjà ìyàwóra ìwà ni gbọ́mọ rẹ̀ lọ́sẹ̀. ilé òbí hàn wá ní pé ó ń bá ní gbọ́mọ ogun ọ̀nà tó bá ní ẹ̀sìn máa ń lọ́sẹ̀ ó ń nà. bẹ́ẹ̀ ká bá ti wọ̀ àwùjọ ẹ̀rọ tó lé ìkò yìí. ọmọ èèyàn ní wọ́n sọ ewúrẹ́ ọ̀lá sọ méjì ẹni tí ọba tí ọba ní ìyàtọ̀ méjì nípa lọ nípa ọmọ ọba ní jẹ́sà ọlọ́run ìṣòwò àwọn ọ̀làkọ̀ ẹ̀bá lóde bẹ̀rẹ̀ ọmọ sí ẹ̀lọ ẹ̀dàkọ̀ sáàbù bọ̀dé wúlẹ̀ lọ lórí ìdàkọ̀ yìí ẹ̀ ìjọ ọdún akọ̀wé wúlẹ̀ lọ́wọ́ ìjọ ọdún ìjọ wà lọ́rọ̀ rẹ̀ wúlẹ̀ ní ẹ̀dàkọ̀ fọwọ́ bàmí jẹ́kù ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ọmọ ènìyàn ní sọ́dọ̀ ọmọ kéékèèké tí ọba ara tó ń lọ àbí ẹ̀sìn tó fún mi ọkọ̀ mi ń gbé lọ. wọ́n bá òní kẹ́kẹ́ mọ̀ ẹ́ náà wọ́n fọ́fọ́ dá wàtá jùlọ ọba tó bí ọba tó. wọ́n náà mọ̀ ọ́nà púpọ̀ lọ́wọ́ nílé ìwọ̀n tó dá. ọmọ èèyàn yóò ronú wípé kóòlù ọ̀la mi ọmọ òṣèlú ọlọ́run ní fàádá súnmọ́ lẹ́nẹ̀ súnmọ́ àdá lẹ́yìn àwọn ọmọ ọmọ kálukú kó kálukú tó máa ń tẹ̀lé ayé ẹ̀. bàbá ni ayé àtàwọn àwọn àlùkò ìgbẹ́ ìjà lọ ń bẹ̀ láti lójú kọ́rọ̀ mi òun ń bẹ̀lẹ̀. bí mo sá ti ń bẹ̀ inú bí ra ó lẹ̀ dájẹ́ náà ló máa rẹ̀ ẹ̀ kó ló gbéra ga ó ti lé ní gbogbo ọ̀rọ̀ pọ̀ tẹ́lẹ̀. bí mo sá ti sẹ̀yẹ tán ó ní àà ah, ah. ó lè rí ọmú táyì tó lè kọ́ ọ̀rọ̀ láì. Àìsàn, ẹ̀dá pípé lè lọ. Ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ètò wa mẹ́? Ẹgbẹ́ sọ pẹ̀lú tó dáńtá gbára bàbá ńlá bàbá rẹ̀. Ó ṣáájú ọ̀gá láti ṣe é. Ọba tó dá àwọn èèyàn ní ìdá èèyàn. Ọba ẹranko nígbà ẹranko. Ọba ẹran inú omi nígbà inú Àdúgbò bá a mú Ṣé ìyọ̀bọ̀ mo ti gbé ní ọdún tó ṣe oṣù ọ̀sẹ̀ inú omi ni wọ́n máa gbé. Ṣé òní ló bá ti lè sílẹ̀ tó bìí jáfa sí àmà? Inú omi lọ́bẹ̀ máa gbé àti ẹ̀jẹ̀ sílẹ̀ òkò omi. Ṣé òní lọ́la sí abẹ́ Ṣùgbọ́n ẹ dákun, ẹ̀rọ gbẹ́gbẹ́ jáde ń bẹ́ mú mi. Ìgbádùn mi fún ẹ̀yẹ jẹ́ lórí ilẹ̀ gbẹ́rẹ́ bù. Ẹgbẹ́ ní tí òfin mi. Ẹ̀rọ gbẹ́gbẹ́ wá pẹ́, òní lè yíra padà bá. Tóògùn bá parí ìdèjì ọjà gbèsè kálukú lẹ́tà àbójú kẹ́kọ̀ọ́ ó sì fi ó kálukú láyè tó yẹ kí orí tó bá. Bọ́ọ̀bù àdìsọ láǹsọ eléyìí. Ìyàwó náà wá ìyanu kàkà. Gbogbo bàmá bá lòlùkú nílò òòlà ìrẹ́ Musa olóńgbò wí. Sísọ wá sọ yìí náà. Báwo la ṣe fẹ́ àpláyẹ̀? Ó wà àplikẹ́tù sí àwọn tí wọ́n ti lo sẹ́ńtúrì kan kọjá sẹ́yìn náà lọ́sọ̀ yẹn àti lórí wọn ó yà lọ abẹ́ ìdíje. Tọ́lá wọn káwọn ṣe àwọn àwọn sẹ́ńtúrì tó ṣáájú àwọn lọ́lọ́tara àwọn jẹnẹrétà tó lọ ní. Abẹ́ nìkan, àwọn náà máa kú ju sáyẹ́ǹsì kan lójú tẹ̀ lọ́rù. Ọ̀pá àwọn oníṣáyẹ̀nsì náà àwọn oníṣáyẹ̀nsì náà gbọ́ ẹ̀dẹ́ yìí pé nígbà wọn káwọn kò Wọ́n tó tó bá ti rọ̀. Tó tó bá ti rọ̀. Gbogbo àwọn tí wọ́n ti dúdú ìrẹ̀yẹ́ ní láti máa gbogbo àwọn ìṣẹ́ tó wà lára wọn. Gbogbo àwọn ìṣẹ́ oríṣi ìlàwà ti wọ́n jè. Ẹ̀yìn fún àwọn ìṣẹ́ oríṣi ìlàwà ti jẹ yẹ. Àwọn oríṣi ìlẹ̀ ní wàá pa gbogbo tó tó ìgbà ẹ̀rọ àti àgbẹ̀ òun náà wá ní ìgbàgbọ́ máa sára tí wọ́n jẹ ilé yẹn sára tí wọ́n gba kan nílé yẹn òun náà ló ń pè sí àwọn tó ti lọ padà yẹn tó tún wọn bí ẹrù dẹdẹ rẹ. ẹ ló tún tó lè sáré ìjà lọ kẹta láyé ó sì lágbára ó lè tún wọn lè dáadáa àwọn kápùfẹ́ ní ọ̀pọ̀ àgbàgbà ti ní ẹ̀sìn. ìyẹn ní oṣù káwọn ẹgbẹ́ tó ń fẹ̀ wọn lọ́rùn ìtọ́lọ́run nìkan ló lè ráìtì láíláí. káwọn ọgbẹ́ rẹ̀ ráìtì fún mú sáré jọ àwọn ọgbẹ́ òkú máa yí ọní. àwọn tó ti sọ àwọn kẹ́sì tó ti kọjá ń bọ́. ṣé ọ̀dọ̀ pé ọlọ́run ló dá wọn kẹ́sì ń bọ́ tọ́lọ́run

Ṣékí lọ́pọ̀ ọ̀rọ̀ tí wọ́n rí ábẹ̀rẹ̀ lọ́wọ́ wọn náà. Wípé báwo lọ̀rọ̀ wọ́n rí nígbà bẹ́ẹ̀ ti ṣẹ̀rí wọn ṣé wọn lórí ìṣẹ́lẹ̀ náà lọ́dá wọn náà. Ó ká tó dìbò ìrẹ̀ bàbá tó ń sọ̀rọ̀. Ìrìnmọ̀ wá nílà ọtí ìtìjáde ìmọ̀ nípa gbogbo àwọn pẹ́ńsìlì tó kọjá wọn àtàwọn tó lò ọwọ́ àti ọlọ́wọ́ bá lè débi ibi ló mọ̀ yẹn níbi tíra kan lọ́dọ̀ rẹ̀ yẹn tíra láwọn àbò tíra tó lè gbé láàrin ti sọ̀rọ̀ bí oṣù kan ò lè sọnù wọ́n lọ́wọ́ bá mi lọ́wọ́ bẹ̀. wàlá yàtá ọ̀rẹ́ ti di àgbẹ̀ lọ́wọ́ bá mi. ìwọ́n lè fi látà ìrẹ́ mi gbogbo títí gbogbo gbala ìlú gbogbo gbogbo rẹ̀ wọ́n lè máa

mẹ́mọ́rì rẹ̀ padà dékèrè ọ̀padà búùkì ọlọ́wọ́ bá ti àyè kò búùkì akátó lè bàjẹ́ ọlọ́wọ́ bá ìjọ kiri fọ ọmọ lọ́wọ́ ọba tí èsì ìgbà tó ìjẹ ní ọlọ́wọ́ bá àlejò ọláìlá tó ti àyà ní ìsọ ilé tí musa lè kú kìlà ọ̀nà lébì musa tó tẹ̀síwájú musa ní àyàdí ìjà alákùnrin làwọn ọgbọ̀n máa dá wàdùkú sábà àbẹ̀wàdùkú náà. الذي كان هو الأرض بهذا ọba tí ń sọ fún ọ ìrẹ́ bìláwùnà òun lọba tó tẹ́ ilẹ̀ kalẹ̀ pọ́nlé ààrẹ ìgbà ó tẹ́ ilẹ̀ náà ó tẹ́ ẹ náà tẹ́rẹ́fẹ́ fún ọ. ẹ̀wọ̀ ọ̀rọ̀ bá tí bìláwùnà kí ọmọ بكاتين درجة أي قرارا تستقرون عليها وتقومون وتنامون عليها وتسافرون على جارية فرعون كون يكندا Ìṣẹ́lẹ̀ tọ́lọ̀ ń tẹ ilẹ̀ múlẹ̀ ló ti máa ìrìnàkẹta, sílẹ̀ wá mẹ́rọ lẹ́lẹ̀, ó dùn. ẹ̀dá ṣé kí ilẹ̀ sọ́nà ní tó dúró dáadáa tó bá lóko láti ṣe tó bá lè lẹ́yìn tó lóko fún ọkọ̀ ni tí bá ti tọ́ tó lè. ìgbà tí ọ̀dọ̀ wọn kọ́ lẹ́sẹ̀ ní òun ilé ilé ìlú náà lè dùn. ọlọ́run wá sí ní fún jẹ́ pẹrẹjẹ fún wa. a ti lè ronú kápọ̀lé àyíkò kó bẹ̀ àárín bẹ̀ tí a bá tún ti tán láàtún fún ọ̀rẹ́ ìgbà. orí ilẹ̀ yóò àárò ń fa fẹ́ sáàmù lọ sí gan orí ilẹ̀ yìí náà ni ọkọjà alẹ̀. Bẹ́ẹ̀ ẹni tó kú òlókè kò dé sọ́mà alákọ̀ọ́kọ́ bí pílẹ̀tì ti máa ń lókè tóun ẹni bá ti lábàá láti gbogbo pílẹ̀. Dídé máa ń lókè tóun kò dé sọ́mà alákọ̀ọ́kọ́. Wọ́n bá lókè kò ní wálẹ̀ mọ́. Bí pílẹ̀tì bá lọ òkè bì kò ní wálẹ̀ mọ́ yóò parẹ́ lókè. Torí pé wọ́n ti dé àyè ọkọ̀ orílẹ̀ rẹ̀ yẹn èyí tó wẹ̀ lókè yẹn burúkú lásán ẹjọ́ ìyẹn wọn kọjá yẹn wọn kọjá wọn wo ilé yìí láìsí yìí wọn rẹ̀ láìsí láǹfààní àti ìdòwò láìsí láìsí láìsí. àlejòlá ó fi gbogbo ẹ̀ ní iṣẹ́ ló dáadáa. Ó fún wa láǹfààní ká lè máa rìn bó ti wù wá bẹ̀. Ká lè máa gbé oríṣiríṣi tó wù wá bómi ilẹ̀ náà. Wọ bàbá onílé jẹ́. Ìrẹ́ bàbá a fi báwo ló ń fẹ́ báwo ló ń fẹ́ ló ń fẹ́ rí ohun tó ń ṣe lórí ẹ̀yẹn sí báwo ló ń fẹ́ rí ohun tó ń ṣe lórí ẹ̀yẹn náà wá ń wò ó ah, sọ yóò bẹ́ẹ̀ láìsí sọ ṣùgbọ́n ìfẹ́ náà ah, ọmọ ọba àwọn ilẹ̀ Nínú àwọn bàbá rẹ̀ kùrú ní ìjọba ọ̀sẹ̀ yẹn wọ́n bá ilẹ̀ nílẹ̀. Wọ́n bá ilẹ̀ wọ́n bá bẹ̀ ní. Ọkùnrin táwọn ọ̀sẹ̀ sọ̀rọ̀ ọdún nílẹ̀. Amẹ́ríkà. Bọ́lá àwọn ọkọ̀ àwa ni onílẹ̀ ó kó àwọn ọkọ̀ lóyè onílẹ̀. Àbí ilẹ̀ ẹ̀bù. Fún wa ti yìí ó yẹ kó ọkọ̀ yẹn Onílẹ̀ ilẹ̀ ẹ̀bù ilẹ̀ sábẹ́lì yìí nìkan. Ṣé ọ̀gọ̀rọ̀ ṣé ọ̀rẹ́ nǹkan káta káta òfin ẹ nàìjíríà ti jẹ́ kọ́ńtì tó yẹ tó bá ta sílẹ̀ ìdòwé ìwọ́n wọ́n kọ́ bàálà wáyé orílẹ̀-èdè ti wà nílé ìbẹ́lẹ̀ agbègbè tàbí ẹnìkan ìdíjúdó àká tí wọn àwọn gbé ilẹ̀ gbogbo ilé onílẹ̀ tó ń ìgbà ọlọ́wọ́ bàyí lọ́ba ọlọ́ọ̀bà yìí ni mú wá mú sáńtì owó fèrè àwọn náà ìyẹn nìkan kọ́ wọ́pẹ́ kan bí àdúgbò la wá fi àwọn ọ̀nà tá lè máa gbà lórí lórí ilẹ̀ náà. àwọn tí ń wa ọkọ̀ ojú omi nísìnyí ká bọ̀rọ̀ fún wọn ní olórí gbà náà nígbà ọkọ̀ ojú ẹ̀rọ lágbàbẹ̀ yóò dànù. A ò ní kábẹ̀, àwọn bẹ̀rẹ̀ láyé láyé ìdọ́gba ìdílé ìtọ́lá ìdílé ìlẹ́rì. Ọlọ́ọ̀bà àlejò ọlá ní òun lòun tẹ́ ilẹ̀ ká lọ Àwọn tó wá ń fi àwọn ojú ọ̀nà ká máa gbà síbẹ̀. Ọlọ́ọ̀bà yìí mú káńtìwé gbogbo àwọn ọ̀gọ́ba tó yẹ ká máa dùn nìyẹn. Ìyẹn nìkan bọ́. Máa ń sára mi náà sábà rẹ̀ òun lòun bẹ̀rù nípa طبعاً صوت ثلاث فأخرجنا به أزواجا في النبات شتى وضرب onírànrà àwọn irúgbìn wọ́n máa mú jáde fún yín ẹ̀wọ̀rọ̀ àwọn ọmọ wa lọ dá kàkẹ́ yẹn tí wọ́n kà wọ́n dáadáa mẹ́rin wọ́n ní òjò tó rọ̀ sílẹ̀ tí tóun lo ọ̀bá òjò tó rọ̀ sírètí kó fi dùn tóun náà lo rọ̀ wọ́n wọ́n wá pa àwọn nǹkan yẹn nílá wa. òjò tó rọ̀ sírètí tó fi dùn tẹ́ẹ̀sì máa mú tẹ́ẹ̀rẹ̀ pé síta lè síta èbó òun náà ẹ̀bùn àìsàn náà wọ́n fún méjèèjì. a ní òjò tó rọ̀ tí èké tó fi dùn ẹgbẹ́ òun ló rọ̀ tí ó rọ̀ tí ó rọ̀ abẹ́rẹ́dà. ọ̀rọ̀ bá bèrè ké sẹ́nu ló dùn lẹ́nu ọ̀rọ̀ mu ọ̀sán lẹ́nu ló dùn lẹ́nu ẹgbẹ́ ẹ wá wò ó tó wà ìran tó jẹra wọn lọ́sàn tangerine nǹkan bẹ tó tangerine àti bẹ́ẹ̀ dúdú láyé wọ́n tó bí èyí tí ó dùn èyí tí ó dùn òjò kan yìí náà ọmọ láti náà náà wáyé báńkì ìjà náà tí náà ti ní ẹ̀ǹkà ní ẹ̀ láàyè wọ́n náà wá sí láti fi sọ̀rọ̀ fún òun náà kò sí ni ó sí ọba tó nígbà tó fi òjò tó yìí ó sì mú àwọn àwọn ọlọ́wà ni kùnú kùnú wa ni a máa pẹ̀ ọ̀rẹ́ máa jẹ nínú gbogbo àwọn nǹkan tá à ń jáde ọ̀rẹ́ wa ni a máa pẹ̀ ẹ sì máa da àwọn nǹkan ọ̀sìn náà ẹ máa da àwọn lọ́bí tó ó sì máa jẹ àwọn oríṣiríṣi koríko jáde àwọn nǹkan ọ̀sìn yóò jẹ́ ń bẹ̀ ẹ̀yin náà ẹ̀yin náà jẹ́ ń bẹ̀ ọlọ́ọ̀bà àdètè ọlá ó ti àwọn nǹkan wọ̀nyí bu yí ọlọ́ni iná bí dáre tọ̀lá ààrẹ olè mú wá ọlọ́ni òwúlé láti àmì ló jẹ́ ẹ̀wọ̀n náà ọlọ́wà ti tẹ̀sí yíjú ẹ̀ pé lè mú lè mọ̀ á àwọn tó lè mọ̀ ẹ́ lámì àwọn ẹni ó lè mọ̀ á ẹni làákàyè wa lọ lórí ẹ̀mí ọ̀la ìwọ̀n ọ̀rọ̀ àkọlọ̀ bá nàá fún ní gbàgbọ́ ọ̀rọ̀ yóò wá jẹ́ ká mọ̀ yìí pé ẹni tó rọ̀ tó ń sọ lè yé ẹni tó lè ronú lẹ́nu aká ìwà bẹ lórí ẹ̀. ẹ dàgbọ́ sẹ́ni tí ó ti mu sí yó ó ti pa kò lóró ṣé òun lọ́wọ́ ń dùn tàbí ọ̀rùn rẹ̀ kò lè yé kò lè ronú. pẹ̀lúpẹ̀ táwọn tí mo ti ṣe ọ́lẹ̀ lẹ́nu àlọ́ òun ìgbàgbọ́ sí òun ń kí wọ́n bá lè máa ronú para wọn. Òun fi gẹ́gẹ́ yóò fi mojú ìdímọ̀ rẹ̀ náà pé ọ̀dọ́ ẹ̀rọ sí lórí ẹ̀ náà. Ọlọ́run bá rẹ̀ kọ́ náà ti sọ. Ọlọ́run náà jẹ́ ká mọ̀ pé ẹni bá ti mu sí ṣé máa ti ń ti máa. Ọlọ́run láti kọ̀rọ̀ bí tọ̀ láta. Wàá tún ṣe bára. Kàìjíríà àwọn òsínà ká ìlérí ẹ̀mí kọ̀ mọ́tò ìdíra. ọlọ́ọ̀bà àlejò náà ń júwe àbí kí ń júwe bí Musa tó ti ṣàlàyé ara rẹ̀ fún fìrà áwọn wọ́n ní ẹnìkan kọ́ wọ́n ní àwọn ọmọdébìnrin náà kọ́ orí ilẹ̀ tó yìí náà láti jayé orí ilẹ̀ yìí náà láti já gbogbo tí jáde yìí náà. wàá fi wá lórí ìlú kan láti ẹ̀yìn padà sínú ilẹ̀ náà. Wọ́n ní àánú orígbò kan. Ìgbà náà ni wọ́n ti padà gbé ní ìgbé káàrọ̀ dání gbogbo ọ̀hún nígbà míì. Pàràpàrà ilẹ̀ ọ̀rá ẹ̀rọ ìlẹ̀ bọ́lá. Wọ́n ní gbogbo àmì ní pátá. Wọ́n ní kí mú sá. Ó sàlàyé ọ̀rọ̀ sí ra ọ̀nà tó yẹ ẹ dákun tó lè kú lánìí. Ó ni àtàkùn sábà ó pẹ̀lú káyọ̀ bàbá sì ìgbéraga tó tó ń ìgbéraga ní ìgbà. Ọ̀rẹ́ lẹ́yìn eléyìí mú bá ọ̀dá tàbí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó kẹ́sì àrùkà tó gbọ́nà